الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وصحبه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 ní àwọn ìdára tó pọ̀ àwọn ìdára yìí wọ́n pọ̀ débi pé ẹnìkan ò lè kà wọ́n dípò bá àmọ́ èyí tí wọ́n jẹ́ wọ́n ń jà ó do ní amẹ́kọ́lọ́ ìlà ẹ̀kọ́ tó wà ẹ bá lè fẹ́ ka iye ìdára ọlọ́run tó lọ́n ṣe fún ẹ lè má yẹ fẹ́ ìdára tó lọ́n lọ́n ṣe fún wa nípa dídá tó dá wa wá dá wa nípa jọ́ka nínú àwọn ètò lápọ̀lẹ́jù. nínú àwọn ìdá tó ń dá ìyàn ọmọ èèyàn tí tó bá wọ ọlọ́run ọba tẹ́lẹ̀ náà ó lè kúkú sí wa lọ́kàn nínú àwọn ẹranko tó dá wọ́n yẹ ẹranko eléyìí tó ṣe pé kò ní gbé àárín àwọn èèyàn yóò jẹ ẹranko àbìdà yóò máa gbé inú gbó nínú abẹ́jọ tó bá ó lè sí wa lọ́kàn nínú àwọn ẹranko bẹ́ẹ̀ eléyìí tó ó lè dá wa lẹ́ranko yóò máa gbé àárín àwọn èèyàn tó ṣe ike ń gbọ́ ọ̀bá yá wọ́n lè padà pa wá jẹ lọ́kàn nínú àwọn ẹranko yóò àwọn èèyàn tó lọ́wọ́ bá láti jẹ tó bá wò wa ká wá sílé ayé yìí kòkòrò tàbí ìrà tó bá ti wọ ó lè ní ká wá níwà àdín ó lè ní ká ọlọ́run ọba tó wá ní ká wá níwọ̀ èèyàn àdúpẹ́ fún ọlọ́run ọba wa lórí ìdẹ̀ra ńlá tó so fún wa yìí èèyàn lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ló gbọ́lá fún ó sì lẹ́nu àpọ́nlé jù nínú àwọn ẹ̀dá tó dá fún alápọ̀nlé nípa títí wá tó sì léyìn ó tún ṣe wá lẹ́ni tó ṣe fún ní làákàyè làákàyè tá a máa mọ ọ̀tún yàtọ̀ sósì dáadáa yàtọ̀ sí èsì ọ̀dà wàlàkọ̀dì kàrọ́ọ̀nà bẹ́ẹ̀ ni áàdàmù وحملناهم في البر والبحر الله يعطيك أقوال يوم النبي أدم أو أنا لا أبيهم أبيهم وكيف أنا كمان ما جيت لتباوهم وكيف أو أنا لا تسجل أفهم أبيهم وكيف أنا كمان ما جيت لتباوهم níbi àwọn àǹfààní níbi àǹbí àǹfààní ká ọmọ èèyàn tó lọ́nà bá wá sí لا látàrí ìdẹ̀ra ńlá tó ṣe fún wa dandan àti ká dúpẹ́ fọlọ́ wà á ti ẹ̀sẹ̀ náà wọ́n tó kàn lẹ́yìn ṣẹkọ̀rọ̀ tó ń lẹ́kẹ̀dẹ́ ìdẹ́ nà wọ́n lẹ́yìn ṣẹkọ̀rọ̀ tó ti nà àdá ìdílé ṣẹ̀dẹ́ rántí ìgbà tí olúwa rẹ̀ dá ń tó ṣe kéde tó ń tẹ́ bá fi lè dúpẹ́ fún mi mo búra pé màá sàlẹ̀ kún fún yín àmọ́ tẹ́ bá sàlẹ̀ mo lè fẹ́ mi ọlọ́ ẹ lọ mọ pípé ìyá ti ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́ ìyá tó lè koko ni ìkẹ́ la ń tọrọ ìwọ ọlọ́ ẹnìkan ní owó tuntun tọrọ ìyá rẹ̀ ìkẹrẹ yẹn jọ tọ́jú wa má jẹ́ àjọ kan nínú àwọn ẹni ìyá rẹ̀ ń bẹ nínú pé yàn ń dúpẹ́ fọlọ́ ní ìgbà tí yàn ríra rẹ̀ léyìn ń bẹ nínú pé yàn ń dúpẹ́ fọlọ́ ní ìgbà tí yàn bára rẹ̀ lẹ́ni tó ní làákàyè pípé kéèyàn jẹ́ ẹni tó ṣe pé ìyẹn jẹ́ ẹrúsìn fọlọ́ wọn bá lódodo nítorí pé ọlọ́run ọ̀dọ́ ẹlẹ́dàá wa kì í sọkù kan lọ ọ̀dà àtìlẹ̀ ayé ń gbè báyìí nítorí kókó pàtàkì òun náà ni kálíbà máa wá jọ́sìn fún ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá wa ni wọ́n máa kọ́ lọ́kùtù lẹ́yìn àwọn ẹ̀yìn ìtàkìlá ìlà àbùdó ní ìfẹ́ náà àwọn àjẹnú àti àwọn èèyàn nítorí nǹkan ní àti nítorí kí wọ́n lè bá máa jọ́sìn fún mi ọlọ́run ọba nìkan láti fi mà wípé nítorí kílẹ̀ yìí ó lè bá àṣeyṣe lọ́lọ́run ọba ti rán àwọn àránṣẹ́ nítorí kíkọ̀fẹ́ ká fi agbárí ìdí ni tó fi rán àwọn àránṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àránṣẹ́ ọlọ́run ànábì Nuh alẹ́ ìdẹ̀sẹ̀dá ọlọ́run ọba wọn tún aránṣẹ́ bẹ̀ ànábì ń tẹ̀lé ànábì àránṣẹ́ tẹ̀lé àránṣẹ́ títí tó fi dórí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí ì ṣe òpin fún gbogbo ànábì àti àránṣẹ́ aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam ní ọjọ́ ọ̀gbẹ́ndà kìláàmù ọ̀gá tiwa ànábì wa ọ̀rọ̀ wa tó rọ̀ ọ̀ràn sí wa iṣẹ́ tó lọ́n fi hàn kò yàtọ̀ sí iṣẹ́ tó lọ́n fi hàn àwọn ànábì tó ti síwájú wọ́n lọ́kọ̀ lè bá àjìnà fi kulli ummatin rasula an a'budu Allaha wa jtanibu at-taghut gbogbo ìjọkọ̀ kan pátá kọ́rọ́mọdó láti fi àgbédìde ìrànlẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láàrin wọn kókó sẹ́ta wá fi hàn wọn àǹtẹ́ yìí wọn náà ní pé ẹ máa الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الاتباع الدرس صلى من هو قمنا لم يحمله الاتباع سيفين ومن كمين ثم وارفة ثم جرس صلى الله أمنا لم يعبده فتسي تسي في أفي الله إلى دار سلك وسلك tí wọ́n ń bọ́ bí wọ́n ń bọ́ ọ̀pọ̀ ń bọ ìfẹ́ inú rẹ̀ ó fa àwọn kan síwájú àwọn olórí ikú abatẹnijẹ́ ọjọ́ fáwọn ní nfa wọ́n ń dà bíi màálù wọ́n ń fà bíi ewúrẹ́ àwọn wa mú kúrò lójú ọ̀nà ọlọ́run wọ́n mú kúrò lórí ìlànà nẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹbí yẹ́rù wa kíkẹ́ orí ikú ní ọjọ́ ìfẹ́ láti ayé títí dọ̀là òkèèyàn nítorí pé ẹni tó bá fẹ́ ẹ̀sìn Islam sílẹ̀ tó kọ̀ láti tẹ̀lé ìlànà nẹ́bà Muhammad صلى الله عليه وآله وسلم iye kó lórí ibú ni láti القيامة ayé bè sí dọ́là ìkòyàmù ọlọ́run ilé dáwà ó ní wọn mọ̀ níyàbò sáfì ọyọrọ ìsìlámì dínà fẹ́lẹ̀ ní kò bẹ̀rẹ̀ mí wọ́n wọ́n fi ọ̀ṣọ́rọ̀ tèmi nà kọ̀ọ̀sìrí ẹnikẹ́ni tó bá fi lè kó àǹkà mí ìkó ti tẹ̀sìn yàtọ̀ sẹ́sìn Islam ọlọ́run kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa jọ́kàn nínú àwọn ẹni òkú tó bá di lọ́la àgbẹ̀ǹdà kìyàmù nínú adé ti tó gbóríkí tó fẹsẹ̀ nílẹ̀ ọ̀nàdọ̀ sọ̀rọ̀ wà wà ní ìwà yòó sẹ́lẹ̀ onígbàkúgbà tẹ́ bá kọjá gbára sàárì ẹnikẹ́ni tó bá fi lè kú lórí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn náà ẹ máa fún ní ọba ànújẹ́ kọ́ ọmọ anáyìn wọ̀ ẹ fún ní ọba ànújẹ́ pé ọmọ anáyìn wọ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa àjẹ́ ike adúpẹ́ fọlọ́wọ́n bá wá o lórí ìjẹ̀rà ńlá tó ṣe fún wa àtàdédé jẹ́ mùsùlùmí nítorí pé bàbá àtìyàwó jẹ́ mùsùlùmí àtàdédé jẹ́ mùsùlùmí nítorí wípé àwùjọ tí wọ́n fi wá sí mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni ìkẹ́ ọlọ́ọ̀n ọba ni من يريد, من من يريد الله أن يهديه يشرع صدره للإسلام ومن يريد أن يضل يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء أن كان ترى مرة في إيمانا استفايا يا مسيح الإسلام أي كنا يوم هذا في الله مبوك من مبايعين في النبي محمد صلى الله عليه وسلم يرى يدوك لا رأيين إن يوم هذا لا تسير مسلم يوم هذا láti jọ́ kan nínú ọmọlẹ́yìn àgbẹ̀dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sẹ́gbà tí gbọ́rọ̀ Islam bẹ́ẹ̀ nínú yẹn ọmọ àdì àmì ẹni tọ́lọ́ ọkọ̀ ọba fẹ́ sí mànà títí gágágá oní àlàyé àwọn máa di ọ̀rọ̀ wọn ò ní rọrùn fún wọn níní ò ní rọrùn fún wọn má tó bá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ kọ́lá tó bá pèsè fún sọlá ti lásán olórí ìgbó èèyàn ẹ̀rí pé bí kókúkókú ní ọmọ ìsẹ́ni kìbì tó bá wà ọlọ́wọ́ bá tí ò sì fún wa bẹ́ẹ̀ àdúgbò ẹ̀kọ́ lọ́mọ bẹ̀rẹ̀ lè dà wọ́n. Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أدو الله قلنا يا دو إليك يا الله تبقى ومية لأن الله تعالى يبالي أريك أدو يبالي أقاري لي أقاري أخو òfin ìdíkàsílẹ̀ láàrin àwọn ìlú àwọn ọ̀làjú جو ìlú àwọn olùkọ́ àwọn ẹni tó ti fún wọn lówó àti àwọn mẹ̀kúnnù gbogbo ló pín kárí ilé ó pín àdáwò yìí kárí ilé kálukú nínú gbogbo àwọn ọmọ èèyàn àdáwò yìí òun náà ní àdáwò corona virus láti pé àdáwò yìí báyìí wọ́n pè ní corona virus virus nǹkan kan tó kéré burúkú tó ṣe pé kìí ṣe ojú rí ojú lásán kò ṣe fi rìn téèyàn bá fẹ́ rí virus èèyàn ní láti lo àwọn ẹ̀rọ tí máa mú kí n tó kéré tó wẹ́ kó di tó tóbi ilé ìdáná sí microscope olólejé kárí virus akramakumullah bí fáírọ́ọ̀sì ti tó wá kéré tó ọmọ èèyàn náà ló pè bẹ́ẹ̀ kíkẹ́ àdánwò tó gbá wa fáírọ́ọ̀sì ni wọ́n ń pè wọ́n á ní òun jẹ́ ẹ̀yà kòrónà ẹ̀yà kòrónà tó lọ́wọ́ bá wá bẹ sí wa ibà ó bẹ̀rẹ̀ láti China wọ́n fẹ́ẹ́ fi lulẹ̀ ayé kankan sílẹ̀ àtikọ́jẹ́ pọ́jọ́dọ̀ sí wọn náà ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n wá fi àrùn yìí báyìí àrùn kòrónà fáírọ́ọ̀sì ó fi ń pa kúkúrú ó fi ń pa gíga ó fi ń pa olówó ó fi ń pa mẹ̀kúnnù o fi ń pa òyìnbó o fi ń pa ìrìn dúdú ẹni tí ń sá lọ ọ̀bọ kátó wá pẹ́ ẹni tó jókòó ẹni tó dúró ọ̀bọ kátó wí pé ẹni tó ṣe pé òun dùbúlẹ̀ akramakumullah àdánwò yìí báyìí ó mú wa dẹni tó ṣe pé gbogbo àyíká ìrìnlẹ̀ ayé ó ti ń tà sí pa ẹnìkan sí má tó ṣe kó lè lọ sí ti tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé ni wọ́n ti ṣe lófin ike kó nílé ó gbélé láì jẹ́ kó gbóúnjà fẹ́nìkan kan mọ́ jáde láì jẹ́ pé ọ̀tá ó sì gun bò wá ní ìlú wa ọwọ́ àti wípé èèwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lórí ayé téèyàn jẹ jáde síta ó lòun fẹ́ wo báwo lòun ń fẹ́ rí wọ́n mọ̀ sí iye wípé ọwọ́ wọn kò wọ̀n tó ń bá ń lébo tó fèrèsé rẹ̀ tí tó ọ bọ́ ọba kò lè jáde síta tó ọ lọ fẹ́ yáhùn ọba kò lè jáde síta tó ọ lọ fẹ́ wo gbogbo ọjọ́ ti fẹ́ rí kélé òbí ọ àkàràmọ̀kọ̀ wà ó di ipe kì í sọ̀rọ̀ ẹni lásán lọ́pọ̀lọpọ̀ àyè bọ́ ọba jáde pẹ́ẹ́n ọlọ́pàá àbí sọ́jà tí wọ́n ti tẹ síta láti máa tẹ̀sí ẹni tí ọ̀gá gbọ́rọ̀ àwọn lè ké ìbọn ọ ọwọ́ àfọ̀fà púpà jù lọ́wọ́ sọ́jà látàrí látàrí ẹ wọ́n ti ta àgbọn kó tó di pé ọta lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ti èèyàn tọ́lọ́pàá èèyàn ti sọ́jà pa látàrí ẹ̀mẹ́jáde ẹ̀mẹ́jáde orí

ìgbà náà wọ́n tẹ̀sán wọn gbẹ́ lómi kan fún wọn lọ sọ́gbẹ́ wọn bẹ́ẹ̀ ni aláìgbọràn lẹ́bàá fúlẹ̀ fúlẹ̀. láwọn akọ̀ǹkọ̀ míì nílé ayé téèyàn bá ti lè jáde fún yín tán bá ti lè mú un wàá san owó tán eléyìí tó ṣe pé kò dé sí two million naira. nítorí tó máa sọ pé ó san five thousand dollars ó ti ó ti kọjá two million naira gàdí náírà ti fi ṣubú dànù báyìí. àkàràmọ̀kọ́mọ́ bá látàrí àrùn kòrónà ètò káràkátà gbogbo orílẹ̀-èdè ilé ayé bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ lórí ayé tí wọ́n ti di olówó tọ́ ọlọ́run ọmọ ẹgbẹ́ òsì fẹ́ wúlò àbáyé nígbà táwọn ìgbà tán nítorí pé gbogbo owó tá a lá ní ń sagbára gbogbo nǹkan tó léde wá ní táǹpì lówó tá a ní ká kó pé àìbá náà akópamọ́ dọ́jọ́ àbámà àti wa ọ̀pọ̀lọpọ̀ owó wọn ti di gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó olùjọba ti kókó tí wọ́n ti ń ná sọ́tún tí wọ́n ná sósì lórí ojú ọ̀nà àti dáàbòbò àwọn ọmọ orílẹ̀-èdè kọ́dà orílẹ̀-èdè ní ó ti ti jẹ gbèsè bí owó tó lé ní láàárín ọdún mẹ́wàá ti ń bọ̀. sàdáwò yìí báyìí kókó rẹ̀ ni pé ọlọ́run ti dá wa wò ó náà àìgbọ́rọ̀ sẹ́mi náà àfẹ́ràn ọ̀lọ́ sẹ́mi ẹ̀rí pé sọ́n máa ń bá wa sọ̀rọ̀ ẹ̀ àwọn akẹ́kẹ́ pàlàbà rẹ̀ á sọ pé ìmọ̀ jẹ́ mọ́ wa àti tó papọ̀ abẹ́ ẹni tó ń fi ń báwí àwọn lárúbá tó ti kú yìí lẹ́yìn náà gan ọlọ́run máa kó yàn tó dúlà wa èyí tà wá ni wọ́n ń báwí pẹ̀lú gbogbo àwọn òfin gbóná gbígbóná gbígbóná yìí torí pé àwọn àjogún Ọbàtálá àjogún Ṣàngó àjogún Ògún àjogún Èṣù àjogún gbogbo orí ibú kó láti wá fi ń ta àjogún bá lọ́dọ̀ àwọn bàbá wa sílẹ̀ tètè ń tàǹbà kaná nù wọn pè wá sẹsìn Ọlọ́run sẹsìn Ọlọ́run ti yẹyẹ wọn pè kápá pàlàpàlà àwa náà mọ pàlàpàlà jákèjádé rádaràdá ní pàlàpàlà jákèjádé àti máa rádaràdá ṣùgbọ́n àti wọn fagidi hari aláàbò ti sílẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ àwa náà lábá wà kó agbára kan táǹpà àwọn ọmọ alẹ́yìn láti ẹ̀kọ́ wípé nǹkan báyìí ní kẹsì ẹ̀mọ́sìn nǹkan báyìí tó wá sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń gbọ́ wọn ti fi pàlàbà rẹ̀ wọ́n ya abẹ lápá táàpù wọn lẹ̀

ṣùgbọ́n òun wọn máa fi àwọn àmì wò àdánwò àrélù àjálù wọn máa sọ̀rọ̀ àhàn wa lé ẹ wo àwọn nǹkan kéékèèké lélẹ́ yìí o ẹ wá wo gbogbo ilé ayé wa ti rà lónìí ọ̀rọ̀ burú bàlù náà débi pé ọ̀gbọ́dọ̀ lọ mọ́tíláṣí ó burú bàjẹ́ débi pé ẹnì kẹ́ni ọ̀gbọ́dọ̀ jẹ́ àkójọ kankan ó burú bàlù náà ó débi pé oníkálukú wo jẹ́ mọ́bí sílẹ̀ àkọ́jú ìlàjúmá wàlà hàwùlẹ̀ wàlà ọ̀fẹ́ wọ́tẹ́ ìlà nǹkan ẹ̀yọ̀ kan wà tó ti pé tí oníkálukú wa bá gbìyànjú láti ṣe ọlọ́run ẹlẹ́dàá wa yọ̀bà wa káṣẹ̀ ní ìgbẹ́lẹ̀ yọ̀bà wa kàkó nítorí pé agbára ọ̀ràn àìmọye nǹkan ogun la kó jọkọ̀ ọ̀ràn a ní owó bíi tẹ̀kẹ̀rẹ̀ kọ̀ọ̀ràn nítorí pé gbogbo àwọn àlù tó lówó ẹ̀rí pé gbogbo wọn dàbọ̀ báyìí gbogbo àwọn àlù tó ní agbára gbogbo wọn ti dọ̀lẹ́ báyìí gbogbo òdútàwọn ọ̀dọ̀gbọ́n wà àwọn ẹni tó ní wọn pé gidigidi gbogbo wọn ti dòkò tani jẹ amẹríkà ní ìsìn níbo ni àwọn european union wà lónìí níbo ni àwọn asian tigers níbo ni wọn wà lónìí gbogbo àwọn the strongest economy in the world níbo ni àwọn wà lónìí wọn bí alájẹ ẹnìkan dá níbi tí ọlọ́run ló bá ti sọ yìí pé lèmọ̀nì mọ́lùkù yọ̀ tí ó bẹ̀rù sọ alẹ́ ní tó ní ìjọba lónìí wọ́n bẹ̀rù sọ pé làkúrẹ́ àmọ́ lọ́rùn ti fi hàn wá ta lẹni náà tó lè sọ pé mi náà bẹ́ẹ̀ bì lónìí wàlá ìlú. àwọn olórí orílẹ̀-èdè ilé ayé tó ti agbára ẹni wàlá ìwọ́n ń sọ fún wọ́n ń dá mi dé lójú báyìí. nítorí pé àmọ́ tó kù tá a tún lè fi máa ọ̀. a ti dàpọ̀ báyìí. gbogbo àwọn orílẹ̀-èdè náà tí wọ́n fẹ́ ẹ̀sìn jà ní kitikiti tí wọ́n ti wọ̀ ní àjà tó wọ̀ tuntun kan náà pẹ̀lú ẹ̀sìn pé a sọ fún ní pọpẹ kó dènà kò sí ìtọ́ kẹsàn-án ẹjọ́ méjì sí mẹ́ta sí. àná àbíjẹta olórí amẹ́ríkà jáde ló ní òun paláṣẹ ní wàràǹtì tàbá ìfọ́n máa mú sẹ ní gbogbo state amẹ́ríkà ike gbogbo ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì gbogbo sinagogu sinagogu gbogbo mọ́sálásí gbogbo kí àwọn gómìnà gómìnà state kọ̀ọ̀kan wọ́n tún gbogbo ẹ̀ àwọn sí lọ́wọ́ àìsíta kí ló dé ó ní torí pé ẹ ń sọ̀rọ̀ pé gbogbo bíkíbi láàgbé sí lórílẹ̀‐èdè wa ti gbé yàtọ̀ sáwọn àyè kan pàtàkì ẹ dákun sáwọn ilé ìjọsìn nípa àyè kan pàtàkì wèrè ń dira rẹ̀ lérè bẹ́ẹ̀. láwọn ọ̀tọ̀ náà ọ̀tá nàbì Muhammad sallallahu alaihi wa sallam ó ní torí pé gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn lórílẹ̀ àwọn iná ni wọ́n fẹ́ràn orílẹ̀-èdè ni wọ́n fẹ́ràn ọmọ orílẹ̀-èdè kò sì sẹ́nìkan ní wọn tó wù kíkà búrọ́ sí ọmọ orílẹ̀-èdè wọ́n ní wọn tó ń ṣe dáàbò bò àwọn ọmọ lẹ́yìn wọn ẹ tí gbogbo ẹ̀ wọ́n náà jẹ́ ìbá ti lẹ́rọ̀ máa fi agbára sí máa ń lọ́wọ́ títí ń sọnù tẹ́ ẹ̀ bá fi lè sí gbogbo àwọn àìsí òun yìí lẹ́rọ̀ òun fi agbára sí máa ń lọ́wọ́ toró ló lórí orílẹ̀-èdè táwa ní jẹ́ gómìnà mi tó lórí orílẹ̀ ti sọ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لو أمريكا ومن تستطيع والمسلك لولا أمريكا قدامك ومن تستطيع والجماعة الله أكبر àwọn ọ̀tọ̀ ọlọ́run ní ti di àwọn ẹni tó gbógun ti Islam tí wọ́n fi pamọ́. ó ní torí pé àsìkò yìí amúkàtà àdúrà àdúrà lọ́kùn tó lè là wá o gbogbo ọgbọ́n gbogbo tẹkinọ́lọ́jì gbogbo tẹkifọ́fọ́nù gbogbo òwúrọ̀ kò sí kankan tó lè bẹ̀rẹ̀ dálẹ̀ máa bàjẹ́. èrò wa wá lọ síbi pé ó súnmọ́ kí gbogbo orílẹ̀-èdè ilé ayé yòó káwọn náà wọ́n tẹ̀lé lè má mú ọ wọ́n gbọ́rọ̀ báyìí nígbà tí ìmáàmù bá ti sọ pé òun rò pò sẹ́nìkan ó sì dúró má tí ìmáàmù bá náà rò sẹ́nìkan sẹ́kù ní orí kan ẹ̀jọ́ bá fẹ́ káàbò kálukú ó tún dìde náà tọ́ ní ìsìn gbogbo wọn sọ pé sẹ̀mẹ́ná wà àbáná gbòfòrò àtẹ̀rọ̀ gbàná wọ́n yẹ lẹ́yìn tẹ̀lé wọn. ó súnmọ́ kí gbogbo àwọn ọ̀rọ̀ òbí wọn àwọn olórí orílẹ̀-èdè yóò kú kókòkò káwọn náà sọ pé àwọn dàrú hmm, àwọn dàrú pé ọ̀rọ̀ mọ́sálásí ọyọ kan sí ọyọ kan sí tó káàmù káàtà àdúrà ẹ̀yin a máa wo ọjọ́ tẹ̀lé láìpẹ́ yìí nígbà tí ọ̀gá àgbà tí wọ́n ń bẹ̀rù tó ń fi kéde bẹ́ẹ̀ ẹ̀rí tó gbogbo ilé ayé òkú kọ́ wọ́n tẹ̀lé ìmáàmù torí pé aníkèéní tẹ̀lé ìdìbò àwọn àtòní dáa wà màjọ̀rọ̀ tó nǹkan tó ń fa nǹkan tí ń ti ń fa tó ti lọ tí ń fa ọ̀tẹ̀lẹ̀ àbí òní tẹ̀lé lọ́tẹ̀ Allahu torí pé kò sí nínú tó bá làákàyè ẹni ká má ti sọ̀dá rárá rárá rárá ẹni ká má ti mú kíláàsì rárá rárá rárá jùmọ̀ à ẹni ká pàṣẹ ọ̀la yìí sẹ́mi sì lè àti nídógún àti nídógún tí wàá ké ní èèyàn bá dùn pẹ̀lú sẹ́ńtẹ̀lẹ̀ ẹ kéèsì máa nì ẹ̀mí máa nì àti nídógún tó àwọn ẹ̀sìn dátọ́ mi nítorí pé ọ̀daràn lọ́pọ̀ àwọn òkúkú fẹ́ẹ́ ṣe náà tẹ́lẹ̀ náà ẹ ká wọn sọ pé jimá ìjà ń di mùsùlùmí ẹ tọ́lá tìrẹ̀ bọ́dún dé gbogbo ẹ̀ ọwọ́ alẹ́ ìsìn kankan gán pọ̀ tòun wá ní ẹ ẹ má lọ mọ́sálásí pé káwọn ọ̀dà àwọn ọmọ ẹ̀sùn ní ti fi yà ẹ́ gbogbo ọ̀dọ́ gbàgbà gbàgbà wúdà ní tọ́lá tìrẹ̀ ẹ̀dọ̀ tọ́lá tìrẹ̀ ọlọ́run bọ́ bá wa yí padà sí dáadáa ọlọ́run bá wa yí padà sí dáadáa ọlọ́run bá wa yí padà sí dáadáa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹni kọ́ lọ́n fẹ́ràn wa gan nígbà tó dáàbò bò wa ọlọ́n fẹ́ràn wa gan ìgbà tẹ́ ń sàánú tẹ́ ń sàánú wa ọlọ́n fẹ́ràn wa gan àti fún wa lálàáfíà ọlọ́n fẹ́ràn wa gan àti gbàdáwó kò wa àti pẹ́ kọ́ lọ́n fẹ́ lẹ́dàá wa lórí ìlera yìí ọlọ́n máa ń sọ yìnyín máa ń sọ́ra rẹ̀ ẹ̀yìn máa ṣe tọ́lọ́ ní gbogbo ìgbà ní ìgbà tára tù yín nítorí kọ́ lọ́n rí ọ̀rá nígbà tẹ rọ́nà lọ torí kó nori rántí yín nígbà tí nǹkan jì máa yín ẹ máa rántí ọlọ́run nígbà tẹ ráyè òkè àgbà kó lè bá rántí yín nígbà tá a ti dìde òní rọrùn fún yín má torí pé gbogbo nǹkan láyé méjì méjì náà tó bá dùn ẹ máa rántí ìgbà tí ọkà tó bá dà ẹ máa rántí ìgbà tí ó bàjẹ́ tó bá pọ̀ ẹ máa rántí ìgbà tí ó kéré torí ẹ bí ẹ bá ti wá ń ṣe tọ́lọ́ ní gbogbo ìgbà tára jù yẹn ọlọ́run ní pa yín sí nígbà tí nǹkan lè máa yín torí ẹ ẹ méjì afẹsùn wa ti rí kò sí kankan nínú gbogbo ilé ayé kò sí pọtó yọrọ burúkú ní gbogbo ilé ayé ẹrù ẹ̀sán jẹ́ ni wà láà bẹ́ẹ̀ láyé ẹ̀sán jẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀sán jẹ́ ni bíbẹ̀ ayé tuntun wa ti sàn yẹn ní tó ìwà láà yọrọ gidigidi ni kò sí kankan téèyàn máa ní fọ́ pàtàkì tó kéèyàn lẹ̀ ẹ̀sìn lọ́wọ́ jù nítorí tí ẹ̀sìn wa á gbé lọ ẹ̀sìn wa kò ní pòórá bá a bá ti kú àgbẹ̀sìn wa lọ yàtọ̀ sí wọlé ayé yàtọ̀ sí gbogbo dúkìá lé ayé yìí báyìí bẹ́ẹ̀ bá ní èsìlè tí ń gbé lọ aláàrú òsìsì tí bá ní wẹ̀ tó bá di lọ́la gbé ìgbà pè á torí délé ẹjẹ́ amójútẹ́ fún wa ẹjẹ́ amójútẹ́ fún wa ẹjẹ́ amójútẹ́ fún wa níbo lágbájá wà wọ́n ló ti kú níbo tàmẹ́tò wà wọ́n ló ti lọ láì jẹ́ kó lùgbàdì kòrónà èèyàn mélòó mélòó la tẹ́tọ́ fún ọdún ọmọ báwọn àtọkọjá káwọn ò sí máa lónìí èèyàn mélòó mélòó lẹ́nu tó ti pé lánàá lánàá làjọ ń sọ̀rọ̀ sáà lẹ́yìn ilé òní wọn tí gbogbo wọn wò bá sọdún okú díẹ̀ ni wọ́n ti gbé jáde láàárọ̀ yìí ẹ̀yin lẹ́yìn èèyàn iná ni ó ti rọ àárọ̀ yìí kí lè òní ṣúgà tí èèyàn bá mójú tẹ́sán rẹ̀ ni èyí ti kábàámà lọ́dọ̀ ọlọ torí pé gbogbo táwọn wíkà àwọn wíkà àwọn yẹn lélẹ́ ní máa jọ lójú ẹlòmíì ẹ̀ẹ́ wọ́n dáwé lórí ní máa jọ lójú ẹlòmíì torí kó tó dò sọ́mọ́ yẹn lọ́wọ́ ni torí pé tó bá dò sọ́mọ́ yẹn lọ́wọ́ èyí lé padà láti gbé ah, àtúnṣe tó yẹ kí n ti ṣe pápápá kò sọ̀rọ̀ pápápá mọ́ ó ti di oṣù dé náà kì bá ní ayẹ ẹni tó nítorí ìdè eléyìí báyìí ṣé bá ti gbọ́ pé kìnnì kan dá èyí náà gbìyànjú láti ṣe ń ṣé bá ti gbọ́ pé kìnnì kan dá ẹ gbìyànjú láti sáfún pátápátá ní ìpalẹ̀ mọ́jẹ̀bi tá à ń lọ kó làwọn bàbá wa wà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nu wa ní bàbá mọ́ ẹni tí bàbá rẹ̀ ti ń jẹ láyé ẹ̀yin ọmọ yín kékeré ìgbà kan ni bàbá bàbá bàbá tó bí bàbá yín kọ́ mo làwọn wá táwọn náà láwọn fẹ́ lọ ni ẹ̀gbọ́n tí o bá máa sọ ni wọ́n ní lágbájá ò lóun ọ̀jẹ̀ ọmọ ikú ló yọ owó ẹ̀ láwùjọ ókè bí agbára tiẹ̀ bá kápú ṣé yóò máa wo kú ràn yín bí kọ́jẹ́ pé wọ́n jẹun lọ́wọ́ ní ìfẹ̀mí wá tọ́ lọ́wọ́ ní ipò ní jẹun à ọwọ́ kejì ló fi bá mi bọ́ọ̀ tó kéde ní ọgbà mi irú rẹ̀ náà lọ ìbá àwọn náà bẹ lónìí ọ̀la àwọn náà ti tàn àwọn náà ti tàn wọ́n mọ̀ sọ pé à ah, nígbà kẹ́yìn kan wà gágágágá bẹ́ẹ̀ náà làwọn náà mú ìyá lómi lónìí ọlọ́wọ̀n ọ̀jẹ́ nìkan tí yóò máa bẹ lọ láéláé ó ní iye àsìkò tó lọ ń bò fún kalẹ̀ à ń sún fúnra wa ni kásìkò bá ti pè ọ̀ńdọ́ náà ọ̀ńdọ́ ipò kájọ bá ti gbogbo ògùn òfò kan gbogbo ògùn àdánù kan gbogbo ọkọ̀ òfò gbogbo ọkọ̀ àdánù bí má máa gbẹ̀yàn olórí ibùsọ̀ kọ́kọ́ gbọ́kọ̀ kalẹ̀ kọ̀yọ́kọ́kọ́ kò yẹ kí nǹkan kan máa jẹ́ tàn kò yẹ kí nǹkan kan máa jẹ́ ọ̀yà kò yẹ kí nǹkan kan kọ́ máa jọba tààlà gbogbo àwọn olórí ikú tí wọ́n ń pèrò kọ́ bá ìgbà míì ìjẹba wó sàn ó lè yàn kan ni èèyàn kan ni ẹ̀ẹ́dì nìkan ọ̀ràn níyàn gbogbo wọn bọ̀ wọ́wọ́ bó làwọn ṣe kú tẹ̀sán á ń kí àwọn tí wọ́n ti wá lá nígbà tá a bá wá kú táwọn àgbà kan ọlọ́jà kan ti wọ́jà àwọn náà mú àlóyún tó bá ní ká kú ní ìsinmi ìsinmi ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ fún àlìrọ́nà lọ àlìrọ́nà lọ torí pé àwọn atrocity àwọn wà burúkú burúkú jágbájágbá ń pọ̀ láti ìfàjì ẹja pa wọn sí kódà bá lè pa gbogbo ẹ̀ ẹja ti pọ́n tó ṣe nínú ọgọ́rùn-ún àti pa àádọ́rin àti pàtì ọgọ́rin àti pàtì bóyá ọgọ́ta àti pàtì kó tiẹ̀ má jẹ́ pé àbúrò lọ́pọ̀ jù nítorí pé téèyàn bá kú ẹ̀ ní láwọn ọ̀rẹ́ mọ́ àwọn ẹni sẹ́ńjọ́ ń tanra yín jẹ ẹ ní rí àwọn igi lẹ́yìn ọkọ̀ òfò sẹ́ńjọ́ ń tanra yín jẹ àwọn ò ti lọ sí wọn náà lọ́tọ̀ ẹ̀yìn ọ̀lọ́ sí yín lọ́tọ̀ torí ìdílé yìí báyìí ẹja mójútó lé wa ẹja mójútó àwọn ọmọ wa ẹja mójútó àwọn ìyàwó wa nítorí fáwọn náà la dọ́jà lẹ̀ oníkálukú lọ dọ́jà lẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ níyàwó rẹ̀ ọ̀gá lọ fẹ́ lòun jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ rẹ̀ ọ̀gá ti wáyé ìwọ náà lọ sọ pọ̀ fẹ́ níyàwó ọ̀lọ́sọpọ̀ fẹ́ bímọ ọjà ló ti dálẹ̀ ìyẹn sì dọ́jà lẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wọn má fi lé nípa ọjà tó dá lẹ̀ mójútó ìyàwó ẹ ọlọ́run fi ọ léèrè nípa rẹ̀ mójútó àwọn ọmọ rẹ ọlọ́run fi ọ léèrè nípa wọn nítorí pé kí ọmọ má ti ara bàbá màmá ọmọ wọná kí bàbá ó sì má tara ọmọ àti ìyá náà kọ́ má tara ọmọ wọná kọ́kọ́ kọ́ má tara ìyàwó wọná kíyàwó kọ́ má tara ọkọ wọná gbogbo eléyìí arójú ti tẹ̀ ká mójútó ní àwùjọ wa àmójútó ẹ̀sìn rárá rárá rárá ẹ̀kọ́ ẹ̀sìn àtàkùn àǹjìnà nítorí títà máa ti ń nípa ẹ̀kọ́ ẹ̀sìn a máa wò fún àwọn ń báwí torí wà wọ̀ ọ̀dà a máa wò pé gbogbo ọ̀rọ̀ lọ́mọ tàbáyà ẹ̀sìn wá wọn lọ fẹjọ́ èèyàn fún yín bẹ́ẹ̀ ni àníwà wọ̀ ọ̀dà ẹ̀yìn abúniwà gbogbo eléyìí wọn máa ṣàpèjúwe bó ti ká mójútó rẹ bó ti ká máa jìnnà sáì ẹ mọ̀ bá àwọn ẹ̀mí wọn mú tùà nínú gbàjẹ́ àti orí ibú wọn ọ̀rẹ́ ní kankan fún ìtẹ́ǹtì ọ̀dá ìtẹ́ǹtì ọ̀dá ìtẹ́ǹtì ọ̀dá orí bẹ́ẹ̀ ni fún mu wa lọ. orí bẹ́ẹ̀ ni fún mu wa lọ. àwùjọ tí yẹn bá wà tí yẹn bá ti rẹ́ nìkan sọ fún pé yí ọ̀dá èyí ọ̀dá èyí ọ̀dá oríire àpẹẹrẹ oríire ni. ní ti ẹ̀kọ́ ìmí tó nítorí ìdí eléyìí báyìí láwùjọ ẹja gbárùkù tọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n máa gbọ́ onígbàgbọ́ ẹ̀sìn ẹ̀ kí ló ń lọ gbọ́ ẹ̀ kí ló ń lọ ṣe torí kó lórí ibú lọ́pọ̀ olórí ibú kì í sì fẹ́ kẹ́ nìkan sórí torí àyíká àmọ́ ẹ̀rí tí wọ́n máa tó ọlọ́mọ bẹ̀rẹ̀ kan gbọ́ ẹ̀nìkan nítorí tó bá dúró pé ìjà òkè àmà ti tiẹ̀ yọ ọmọ mi dé èkú fún un nígbà ìjọba ni nígbà tó ń ṣe bó ń bù ni ṣe ń bù ni tiẹ̀ lọ́wọ́ àtẹ̀lẹ̀ báyìí ní ìlú lẹ́yìn rẹ̀ ẹ̀já pọ̀ lájú àgbára ọ̀ràn kankan o agbára ọ̀ràn kankan ọgbọ́n ọ̀ràn kankan àdúrà wa àgbọ̀dọ̀ tó sùn wa kàmá kọ́lọ̀ ní mẹ́sàn-án mẹ́wàá kàmá pé lóru kàmá pé lọ́sàn kọ́sà ni wa nù gbèsè ayé wa kọ́sà ni wa lọ́la sí àmà wa kọ́mọ sí wa lọ́kàn nínú ẹni tó ṣègbè káwọn rántí pé ọdún onáàlàṣẹ yìí ọdún ìdùnnú ni nítorí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìgbà tí ó ń wọlé bọ̀ lọ́jọ́ tọ́gbọ́ sí àwọn ẹrúgbìn méjì tí wọ́n ń dá wákà fún ìyá ńlá wa Aisha radiyallahu anha alẹ́ wa ń bọ̀ pẹ̀lú Abubakar tọ́jú bàbá fún Aisha radiyallahu anha Abubakar wọn ti fi sílẹ̀ àná mi náà yìí sẹ́wọ̀n pé bàbá ọmọ òun ló bí òun ló bí Aisha àná mi náà إلا لقوم إلا لكل قوم عيدا لازم تبقوا جوكو كان الله سبحانه وتعالى تبقى إن جوكو جوكو أجونا أيوه تريد أن الله تعالى سبحانه الله نكبر رمضان الله سبحانه وتعالى أنا أعرف أنك الله تعالى سبحانه أجينا سبحانه تعالى سبحانه أجينا سبحانه كتير بعدا إن تدع تدع نجاح سبحانه ما هو أما بابا بابا ẹ má tètè kúse ẹ má rìn ìkọrin nítorí ìgbà ńlá sọdún. táwa náà mọ̀ wípé ọmọbọ́nà ó sọ ọlọ́lá ńlá ni kò wú wá pípọ̀ lọ wọ̀ bá a ṣùgbọ́n náà ọba ti kádàrà pé gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ yóò lò ọmọbọ́nà ti lọ ọlọ́run tó dá gbogbo nǹkan pátá kò lébi kan ọlọ́run lè dá wa ìjọsìn kan ń bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa jọ́sìn kan náà wà láyé láyé agbọ́dọ̀ fẹ̀sìn sílẹ̀ nígbà kankan. واعبد ربك حتى يأتيك اليقين máa sun olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé lọ́lọ́run ẹlẹ́dàá rẹ fi pa wá láti máa sun olúwa títí tí kò fi dé tí wọ́n mọ̀ báwọn bá lọ ìjọsìn ọ̀lọ́ ọ̀láti wa gbọ́dọ̀ tẹ̀ zakati wa kò gbọ́dọ̀ dúró ẹni tí zakati rẹ bọ́ sí ọmọ bá wọn ti yọ ìwọ jẹ oṣù míì tí zakati rẹ bá bọ́ sí mọ́tà yọ bẹ́ẹ̀ náà ni ẹni tó ti yọ zakati náà ọ̀nà míì tún wà téèyàn máa náwó gbà bí à ń ṣe sàrà bí à ń rẹ̀yàn lọ́wọ́ bí à ń rẹ̀yàn lẹ́fún bí à ń mú pàdúkò fún yàn gbogbo eléyìí náà má ta àwọn bẹ̀. nínú ojú ọ̀nà tá a máa náwó sí ìyàwó rẹ ọmọ rẹ mọ̀lẹ́bí rẹ bàbá rẹ màmá rẹ wọ́n bù káta kọ náwó lé àwọn lórí ìyàwó àtọmọ dáadáa bàbá àti màmá sábà ní bùkátà ọgbọ́dọ̀ rí pé wọ́n ta àwọn wọn wọ́n fi nǹkan sọ wọ́n sí wọn. tó bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ alábàágbé rẹ wọ́n bùkátà rán lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí tí ń bẹ nínú dààmú ó lè ràn lọ́wọ́ ràn lọ́wọ́ má dààmú sí gbogbo eléyìí ń bẹ nínú tẹ́sí Islam ti ń fẹ́ ká sí. bákan náà ìyá ọmọ bá ló lọ àti mọ̀ ẹ́ pé anábìwọ̀ sọ̀rọ̀ bá àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ ó ní tẹ́ bá parí ọmọ bá nínú oṣù Ṣawwal tó ní jẹ́jọ́ àkọ́kọ́ níbẹ̀ téèyàn bá ti lè ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù tá yí báyìí yọ̀ọ́ ọjọ́ mélòó náà ni wọ́n á bẹ ní ọdún ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ àti ọgọ́ta torí di eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni hajj ń bẹ eléyìí tó ṣe pé àsìkò rẹ̀ náà láti wọ̀ lónìí ní àsìkò hajj ti bẹ̀ torí pé tí ọdún léyà àti ọdún ramadan bá ti dé báyìí ìjọ àkọ́kọ́ nínú oṣù sọ̀wá oní àníjọ àkọ́kọ́ nínú oṣù hajj alhajj ashhurun ma'lumat oní àníjọ nínú oṣù dàhẹ́jà àsìkò hajj bẹ́ẹ̀ náà ni ọmọra ń bẹ ẹni tó bá fẹ́ sórí rẹ̀ akramakumullah ìjọsìn nínú Islam tó dúró Ramadan lọ́lọ́ ìjọsìn wọ́n gbọ́dọ̀ dúró kámọ́ ìyàwó àwọn tó yẹ pé Ramadan ẹ̀fẹ́ ń di mùsùlùmí ni wọ́n àwọn náà ni wọ́n pè lẹ́nu ikú àwọn ní kíkì ìsìn náà àti lóṣù Ramadan ọlọ́run ti tù abẹ́ ẹni tó bá jẹ gbèsè ìjọ ìjọ méjì àti jù bẹ́ẹ̀ lọ nínú oṣù Ramadan ọ̀gbọ́dọ̀ tó sùn láàmú ọjọ́ mẹ́fà nínú ṣàwárí ṣáájú kó tó san gbèsè rẹ̀ nítorí pé ẹni tó bá jẹ gbèsè ọ̀ràn yẹn ìyẹn náà fi là ẹni tó bá jẹ gbèsè ọ̀ràn yẹn ìyẹn náà fi là tó ká mọ́ títí lé yìí báyìí. akramakumullah á rí i pé nínú oṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn wà burúkú ọ̀pọ̀lọpọ̀ àwọn wà tí ọ̀dà oná ní gbogbo wa iná làjẹ̀ sí oníkálukú nínú wa lọ sọ́ra ló dínà sí àwọn ìtọ́tọ́ náà wọn bá ti rọmọbọ́ọ̀nù ti lọ ẹ má jẹ́ apàdà síbi rẹ̀ mọ́ ẹ má jẹ́ apàdà síbi rẹ̀ mọ́ orí àpèjúwe rọmọbọ́ọ̀nù wọ́n dà gẹ́gẹ́ bí àpèjúwe kọ́ọ̀sì táwọn èèyàn máa ń lọ ni tó máa ń tọ́ bá fẹ́ ṣiṣẹ́ kan ní ìsìn ọ̀tọ̀ ní tọ́ kọ́ọ̀sì ọlọ́run á ní kó orí sẹ́ńdì kan ó mú ọ lọ sí tírénì tó máa mú ọ lọ sí tírénì wọ́n lè sọ pé tírénì olóṣù kan ni wọ́n lè sọ pé olóṣù mẹ́ta ni tírénì tó bá lọ yẹn ni wọ́n lérò wípé ọmọ ìlú tó bá kọ́ ń bẹ̀ ní gbogbo ìgbà tó bá wà lẹ́nu fẹ́ yìí tó bá sì ti fẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ tó fi rí fẹ́ lápá wà lọ́mọ twenty four twenty five ló fi rí fẹ́ wọ́n expect yìí pé ó ti fẹ́ ìjọba yẹn lójú wọn thirty five years tó fi pé sixty years so thirty five years tó fi ti sẹ́nu fọ́ọ̀tì oṣù kan àgbóṣù méjì dọ́lọ̀ ni wọ́n fẹ́ kọ́ máa apply lórí gbogbo fẹ́tọ́sì fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n fún ọdún márùnlélọ́gbọ̀n. ṣùgbọ́n ẹ̀ lè Ramadan níṣẹ́ ọlọ́run bá ó fi àwọn nǹkan púpọ̀ púpọ̀ púpọ̀ wá nínú Ramadan ó di oṣù kan. Ramadan tó wá jẹ́ fọ́ọ̀sì oṣù kan máa lò títí láéláé oṣù kọ̀ọ̀kan yóò mọ̀ wá ní ọdún kọ̀ọ̀kan. nǹkan ọkọ nínú oṣù yìí dáadáa tó rí nínú oṣù yìí máa lò nínú oṣù mọ́kànlá gbogbo kò yẹ kó lè fún wa torí ẹ bá a ṣe kóra wa nígbàánu tá a jìnnà sí gbogbo ń tí ọ̀dà nínú oṣù rọmọdán bẹ́ẹ̀ náà yẹn já jìnnà sí gbogbo ń tí ọ̀dà lẹ́yìn rọmọdán ọlọ́run tẹ̀ wá fún dáadáa ló dé kí rọmọdán náà lọ wa ẹ wo òru ẹyọ kan nínú oṣù rọmọdán lè lẹ́tọ̀ọ́ kọ́ni ọlọ́run ní ó lóore bí ẹgbẹ̀rún oṣù náà èyí tó túmọ̀ sí pé ó lóore ju ọdún mẹ́tàlélọ́gọ́rin àti bí oṣù mẹ́rin lọ tó nínú kọ́ làwọn bá fẹ́ràn wa ẹ jẹ́ ká ju àwọn dáadáa tá a rí kọ́ lápá nínú ìgbésí ayé wa yòókù abẹ́lẹ́ wọn lọ́dẹ̀ dá wa kọ́ bá àlùbáríkà sọ fún wa oore kọ́ lọ́ máa fi sèyàn lọ́dọọdún àti lẹ́yìn rẹ̀ ọlọ́run kó tó káwọn náà ká mẹ́sìn bẹ́ẹ̀ àbúrò kéré ni àkótóbi ọlọ́run náà dá sí fún bẹ́ẹ̀ ọlọ́run lọ́dẹ̀ dá wa àlámọ̀rí kálukú wa ilé ìtòsí dá ọlọ́run tó tún máa dá sí ètò kúkẹ́ ọlọ́run kọ́ bá wa tún ṣe ìtànìkan nínú wa àti tó ní ìdìkan tí bàtà ti ń ta lẹ́sẹ̀ ọlọ́run ọ̀rẹ́ lẹ́gbàá wa kọ́ bá wa pọ̀jù sí ọlọ́run kọ́ bá wa pọ̀jù sí ọlọ́run kọ́ bá wa pọ̀jù sí gbogbo àwọn àkọọ́lẹ̀ tọ́lọ́run ọ̀rẹ́ lẹ́gbàá máa kọ fún àwọn ẹ̀dá rẹ̀ ilé ìtọ́kọ nílé lọ́tò pàdé ìtọ́kọ gáì lórí kálukú wa nípa ní tó ṣẹlẹ̀ sí àti ní tó ní òsè odidi ọdún kan ọlọ́dọ̀ ọjà ti rere fún ní kálukú wa àfojúsùn kálukú wa ti dáadáa ọlọ́run bá tó ti kọ́ bọ́ sí i gbogbo ìdáhùn àti ìdáhùn alágbóró ọlọ́run bá wọn ti àti dédé rẹ̀ ọlọ́run bá kọ́ sọ wa ọlọ́run kọ́ sọ àwọn ọmọ wa ọlọ́run kọ́ sọ àwọn aya wa ọlọ́run kọ́ sọ àwọn àní wa èsì ní àtẹ̀sí òní ní kálukú wa àwọn òbí kan lọ́sẹ̀ wá sílẹ̀ àwọn ètò ṣe pé àwọn mí ẹni tó wà nínú kẹ́ni wọn ọlọ́kọ̀ bá àtàlẹ́ fún kẹ́ ẹni tó wà nínú kẹ́ni wọn ọlọ́kọ̀ àtàlẹ́ fún kẹ́ fún wa ẹni tó sì wà nínú ìyá nínú wọn ọlọ́kọ̀ bá àdínkù ọba amukó pátápátá ọlọ́mọba amukó pátápátá ọba sì mukó pátápátá bá àdínkù fún wa ọlọ́mọba àdínkù fún wa ọlọ́mọba ọlọ́run torí pé àwa náà gbàtà wa náà bá kú ọlọ́run kẹ́ wa lẹ́yìn gbàtà bá kú ọlọ́run ó ti sàárè wa ní àgbàtà ìjẹ́nu wọ́n máa ti sàárè wa ní kòtò kan nínú kòtò náà àwọn tí òbí tí wọ́n ti sẹ́kù níbi ayé ọlọ́run wa kọjá kí wọ́n túká pẹ̀lú dáadáa ọlọ́run kọjá kí wọ́n túká pẹ̀lú dáadáa ọlọ́run rẹ̀ lẹ́gbàá láti máa ti lé ayé dáadáa láti máa ti sọ́lọ́run bọ́ọ̀nà láti ونقوى ما سنرى ونقوى ما سنرى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم